إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada persoalan atau habisnya Allah oleh jalan Allah kepada Islam yang Muhammad صلى الله عليه وسلم kira aku dan khususnya oleh yang aku kubah ini ibadah yang kekawa lain masyarakat. Rasul Tuhan Musa òun náà ni a tún kà lọ. Àyà tí a ti dú fáànù fáì. Abẹ́rẹ́ ní àyà àyà wọn lọ sí. أعوذ بالله من إن الله كان غفورا رحيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توكل الله إن الله كان غفورا رحيما ولا تجادل الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان كفارا أثيما يستحقون من ولا يستحقون من الله ولا الله وهو معهم إذ إن ما لا يرضى من القول كان الله بما يعمل سبيقا ما أوجد فيها هؤلاء زادتهم عنه زادتهم عنه بالحياة الدنيا من يلاقي الله عنه يوم القيامة عما يقول عليه وسلم أراد الله نبوة محمد أن واستغفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَالْتَرْهِ إِلَّا إِنَّ اللَّهَ عَزَاكَ رَبُّهُ رَحِيمًا إِنَّ اللَّهَ عَزَاكَ رَبُّهُ رَحِيمًا àwọn èèyàn méjì wọ́n bá ń jà wọ́n sì tọ́jú wọn tó bá níbo Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run tó bá níbo dájọ́ pẹ̀lú tí ó bá hàn sí tí wọ́n hàn sí nǹkan tó dájọ́ pẹ̀lú hadith ìdààmúwa pé ló bá ti rojọ́ fún àlẹ́bà Muhammad òun náà lòun náà ti dájọ́ tó fi ní ó ṣeé ṣe ẹnu ẹnìkan gbogbo ẹnìkan lọ níbi ẹjọ́ rúrò káwá rò pé ẹni tó bí ẹ̀bí òun ló jàre káàrò kan tó bí ààrẹ ló bí ẹ̀bí káwá gbẹ̀dẹ̀ fara rẹ̀ alẹ́bìnrin ìgbẹ́jọ́ bá fẹ́ bẹ́ẹ̀ fún ẹkún ló bí ẹ̀bí ká gbáre fún alẹ́bìnrin iná jẹ́ àdámọ̀lá gbére lọ́wọ́ tó bá ń wù ú tó gbà bẹ́ẹ̀ lásìkò òfin náà tọ gẹ́gẹ́ bí adájọ́ adájọ́ gbìyànjú ni lọ́wọ́ fi wà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá dájọ́ pẹ̀lú tí ọlọ́run fi mọ̀ ọ́ tó fi hàn án wà tẹ́kìlá. Wá wá ọlọ́run ọba ní aláforíjì. Ó dé ìyẹn lè fún ṣe déédéé, ó ṣe déédéé. Àmọ́ tó hàn sí àmẹ́gbà Muhammad lọ́nà ní kò fi dájọ́. Bí wọ́n jẹ́ pé àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àyà yìí àtàwọn ọ̀rọ̀ mi sáadá mi sọ iṣẹ́ adájọ́ ìdíjẹ́ kékeré. Ẹni tí ó di adájọ́ ó gbọ́dọ̀ jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run. Ẹni tí ó di adájọ́ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ayé torí pé àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n kẹjọ wa bá ọ̀tá rẹ̀ wọ́n kẹjọ wa bá olówó yóò kẹjọ wa bá pálíkà ó kẹjọ wá bá ẹni tó nípò yóò kẹjọ wá bá bí ó bá síbẹ̀rọ náà ọba òní dá ẹjọ́ bójú fún àjọ tó yẹ tàmíbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ibi tí adájọ́ mẹ́ta ló wà wọ́n. ìnlẹ̀ náà adájọ́ eré mẹ́ta ló wà eré ìsìn méjì náà adájọ́ iná ni wọ́n ti bára wọn òfin wọn fẹ́ dá sí i. eré kíkan náà adájọ́ nínú wa wà náà adájọ́ tí ó wà nìjẹ́nà òun ni adájọ́ tó mọ ẹjọ́ ó sì dá tó hàn sí ìjọ lódodo adájọ́ kejì òun ni adájọ́ tí òkè ẹ̀ máa ń pa rẹ̀ ẹni tí màá wájú ń dájọ́ kódà bó ráìtì kejì ọlọ adájọ́ kẹta òun lẹni tó lódodo ńlẹ̀ tó dúró nìyí tó kúrò òun ni ẹni tó jẹ́ adájọ́ gbọ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá wà ìjọ tó wáyà yìí ẹ̀rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sáńsẹ̀ adájọ́ kò sí ní sáńsẹ̀ ilé ọ̀nà nítorí pé kò sí ẹjọ́ òdodo mọ́. bí ẹni tó ná ẹni tó bá lé kàn lé kánná tó bá tẹ̀ tó bá jẹ̀bi kò ní jẹ̀bi mu o. ọgọ́rẹ́ ènìyàn náà ti fi ẹni wọ́n ti fi ẹni rẹ̀ bí ẹni ẹlòmíì. ó kàn ní ẹlòmíì lójú bí wa ẹlòmíì ń bẹ ní sẹ́ẹ̀lì ní ìsinmi ayé mo ti hàhà àánú máa ṣe àti lọ́wọ́ ṣe ànáná rẹ́lì yẹn lọ́wọ́ rẹ ní àhà. wọ́n ti wọ́n ti fi ẹ̀ wọ́n ti ẹ̀ kéńjì ẹ̀ pẹ̀lú ẹlòmíì ẹni tó fẹ́ fi kú òní ẹni tó fẹ́ òun ti kú nàìjíríà òun gbádùn wọ́n sì ń bá fún wọn lọ́wọ́ ìrìn máa ń dájọ́ wọ́n bọ̀ ọ̀bẹ̀rẹ̀ òdodo wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá gbogbo àwùjọ tí wọ́n bá ti wá dájọ́ òdodo àwùjọ wọn ń dáwà lókè òdodo gbogbo àwùjọ ní ìpínlẹ̀ bá ti ń dáyọ̀ gbogbo ìyá máa ń di àwùjọ ọ̀hún. nínú tó fà sí nàìjíríà fi báyìí tí àfi ń jẹ hàn án báyìí àwọn adájọ́ náà kún wọn bẹ́ẹ̀. àwọn adájọ́ báwọn afáwọn náà ti ní sí wọn ní pààtì sí wọn tí wọ́n ń dálẹ̀ láwùjọ táwùjọ bìbì ní tó báyìí àwọn afáwọn ní sí wọn. àwọn adájọ́ náà ní sí wọn àwọn eléré wọn ní sí wọn bẹ́ẹ̀ náà ni àwọn agbófinró àwọn náà ní kí wọ́n ẹ̀wọ́ ara wa aráàlú náà síbi àlàjọ́ gbà mí yẹ o ọba ní corruption corruption kò tí ọmọ nàìjíríà tí ò ní fún tí ò tí ò ní tó náà fi ń corrupt nàìjíríà bí sì máa ní ìmọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí rẹ̀ sábà rí bẹ́ẹ̀ báwọn náà ń corrupt ìlú yìí náà ni àwọn yẹn mọ̀ wípé bí aburú tẹ́ ń tà sí olórí lọ́rùn aburú yìí ń bẹ lọ́rùn tí yín náà nígbà tí yàn débi iṣẹ́ wọ́n ní ọmọ débi iṣẹ́ wọ́n ti wọ́n ní ọmọ pàbó àwọn èèyàn fẹ́ràn àwọn débi pé tó bá dé lágbo méje lójú kan sí sáàtì kò sí tó dé kọ́ torí tó fẹ́ ti jàmbá fún wa pé sálẹ̀ mọ̀kó tó èdè kọ́ torí àwọn tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n lé sí ló fi kọ́ bẹ́ẹ̀ ẹ bá rẹ́ nìkan tó ń fẹ́ dúró dédé tó fẹ́ dáńdé sí àgbẹ̀ dáńdé lónìí ó wá dé ní eight o'clock ó wà kọ́ eight náà ó mọ̀ bínú ó ti kọ́ eight pé ó ti kó báwọn sọ́n bọ̀ wá ní lẹ́yìn nù àti bí ẹ̀sọ́ tó wọ́n bá yẹ pákú ó dé ní fifteen tó bá kọ́ eight fifteen náà ó mọ̀ síbi gan-an ẹwà àwùjọ bó ti rí so àwọn ààrí bàjẹ́ gẹ́bí bàjẹ́ má tàwọn aṣíwájú nìkan là ń rí gẹ́bí bàjẹ́ ẹwà àwọn olùkọ́ àwọn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ lónìí wọ́n láti máa ń sún ẹni tí ó tanu kíláàsì tí kò tó gbé wá kíláàsì bàtà ni níjẹ́ pé kọ́ àwọn ọmọ kò kọ́ wọn kò ní ṣe lè yíṣẹ́ ńlé kíkọ̀wọ́ kíkọ̀wọ́ yàrá àkọ́kọ́ náà ni gbogbo àwọn eléyìí ó kùn kà sí ẹni àfìgbà ìwà jẹ́ ìkálukú ló ní ọ̀nà tí àátúndà bà mí jẹ́ àwọn adájọ́ náà ní tiwọn. ìyẹn ló fa Imam Shafi'i rahimahullahu ta'ala قل انه عيب زماننا والعيب فينا عيب زماننا والعيب فينا وما لزمان زمان

Ọ̀pọ̀lọpọ̀ wa a ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan káàkiri dàbí jẹ́ gbélébí bá dá lónìí, gbélébí bá dá ọ̀nà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan náà fi ń ba ìlú yìí jẹ́ bá a bá ṣàkóso tiwa náà ìbí ẹ̀ bá jù lọ kò lè dá. Ní nọ́ọ̀mù ṣáàfin yìí, ẹ̀rù pa ló kọ ọ̀rìn fún ni. Lọ́ọ̀rìn ní ìlú ìjọba àtàwọn àìsàn à ń fi láyè sí à ń fi láyè sí kan àwùjọ wa nàìjíríà ti dàrú wọ́n wá ń ta bí síìtì bí síìtì wá bí síìtì twenty naira mọ́ nàìjíríà ti bàjẹ́ láyè sí tàbí ń tàn lóyún àbí kí làwọn àní nàìjíríà ti bàjẹ́ à ní sọ pé àwa ti bàjẹ́ ẹgbẹ́ mọ́mọ́ sáfẹ́rin àwa náà ń bá wí mọ̀rẹ́ ti gbà máa nàrà pure water pure water wá di wà pé Olùmọ̀lẹ́ ìdìtì ilẹ̀ ọ̀dọ́ wa ní láti ní àwọn alá ní pọ́blẹ́mù ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan lọ́nà tí ń dáadáa lórí rí. Àmójútó tàbá mọ̀, tàbá tó wá mọ̀, tàbá ṣàkóso rẹ̀, orí rí ètò dá o. Wọ́n ní. Wọ́n ní ìjà máa ń ìlú ìlú ilẹ̀ ilẹ̀ òkè ibi ń jẹ́ nàìjíríà náà mọ̀ kò sí tó ṣe ilẹ̀ nàìjíríà kò sí tó ṣe orí òkúrukú nàìjíríà kò sí tó ṣe àwa ìlú náà ń jẹ́ nàìjíríà àwa la ní pọ́blẹ́mù ìkálukú àbọ̀rọ̀ ṣàkóso ó ní wà láwọn mẹ́ta kọ̀. والنهج والنهج والنهج والنهج جاء الزمان àwọn àbú àwọn tí ọlọ́run tó gbà ní lọ́wọ́ àbú wọn dáadáa máa nù abúrẹ́ta tó lè ní ìgbúgbé lọ́wọ́ máa rí ó gbé kò ní ẹ̀dá yìí wọ́n ti mẹ́ àdínlá ẹ̀rọ gba ẹlẹ́rìí bú ní ẹni àwọn tó ní ìgbàlá ń bú ìgbẹ́ni jáde wọ́n tẹ́ wá wọ́n ṣe jẹ́ kó ṣe bẹ́ di olórí nítorí ẹ̀kẹ́ lórí ó ṣe ibi ẹ̀kan kó ṣe nínú àwọn òṣèré tẹ́lẹ̀ nígbà gbé lórí ìtàn nàìjíríà pé ó ti wọn ó ti gba nàìjíríà jẹ nìkan nìkan fún yẹn ní nǹkan ó yẹ fáwọn aráàlú ọwọ́ kò mọ́wọ́ ni kò ní débi tó yẹ kó dé ẹ̀fọn àwọn ilé ìta tuntun kìíní kò ní débi kó dé àwọn bá àwọn bọ̀dá wa kájọ ń pàdé ilé àwọn náà ń kún gbogbo nàìjíríà máa wọn fẹ́ nípa fún wa àwọn náà ń kún wọn fún wa. ó ní wà láwọn náà tọkọ ìsàmọ́ràn. tọ́lọ̀ bá fún nàìjíríà tó bá fún láǹfààní àti sọ̀rọ̀ nàìjíríà wọn náà sọ sí nílẹ̀ yìí wà láì yóò wọ́n yẹn wa ẹ̀dá pẹ̀lú àdáa ìta bá lọ ìta bá dé bẹ́ẹ̀ pé àwọn àwọn tí wọ́n fi ládájọ́ ń lu yìí ní nàìjíríà tá a wà yìí àwọn náà ń lọ́nà tí wọ́n fi ń bà lù jẹ kí wọ́n sọ àwọn nìkan o ẹnì kọ̀ọ̀kan báyìí àbí ká lọ ṣàtúnṣe rẹ̀ bá. kọ́dà ìbí àwọn òṣìṣẹ́ ìjọba lásọ nígbà tí wọ́n ṣe ń wò ṣe ẹlòmíì bí ó ti kọ́ ìjọba nímọ̀ bí ó ti kọ́ ìjọba jẹ nímọ̀ sánà ẹ̀yìn òsì nímọ̀ nímọ̀ sánà ẹnìkan jọ kan ọ́fíìsì tó wà ẹ̀yìn ní olówó kó mbẹ́ iye gbèdé bí àwọn tó máa ń kó méje ni pé ó ti ń gbèdé ìgbìmọ̀ ọkùnrin ẹ̀yìn pẹ̀lú ìṣèkínní ojú gbèdé kìíní kan kò tí kó jáde ẹnìkan máa ń bẹ ní àkáǹtì ló wá wọ ọ́nà ọ̀sán olóhùn bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ lomi iṣẹ́ ti ń ṣe nù bó bá wọ ní mọ́sálásì ọ̀nà tí fi kó jẹ yóò mọ̀ ìyàwó bẹ́ẹ̀ mọ́tò láti yìí àwọn ọ̀nà owó à ẹ̀yìn ní ẹ̀tọ́ lóògùn ní iléeṣẹ́ yìí o òun ló kékeré yìí téèyàn bá ń rìn ìlànà téèyàn bá ń rìn èèyàn ń ni bí wọ́n ni ni kí ní àbáyé náà níwọ̀n pálẹ̀ sí ni nígbà téèyàn wọ lọ́fíìsì ayẹyẹ sáń kó ìgbésẹ̀ ní sáń lọ sí ìpínlẹ̀ àwọn bẹ́yà ni wọ́n á níbo lórí sọ́rọ̀ àti níbi nísìnyí tẹ̀mọ́tẹ̀ ti lóòótọ́ wọ́n ti kó rúùtì wọ́n ti kó fúláwà wọ́n ti kó kalẹ̀ wọ́n sì ti yàn fún ní kéèrì tó pẹ̀lú kéèrì mẹ́rin ayé òní ìjọba fẹ́ pé rúùtì jáde wọ́n ti ka pé pé hundred kilogram jáde jù bẹ́ẹ̀ náà sáré rẹ́wọ̀n sọ́wọ́n tó lé tẹ́lẹ̀ pé ìfi àwọn nǹkan tó ń bẹ pé kò ní dé dààmú ojú kò ní dé dààmú ọnú àwọn eléyìí òní òní rìflẹ́tì ń di pé yóò di péjì jìjì kò sì ní kò sì ní mú kọ́lọ̀ rẹ̀ wá báwọn àwọn tó máa ń jẹ nínú àwọn àfihàn nígbà àwọn ọba ẹmọ tó wà fẹ́ ẹmọ tani ẹ̀fà ilé iṣẹ́ ni ẹwọ àwọn ẹwọ ọlọ́pọ̀ lọ́sí ìbàjẹ́ ní nàìjíríà yìí tí ó dìde mọ́ tó ṣe àwọn ará àdúgbò rẹ̀ láfẹ́ gba wọ́n rí wọ́n rí wọ́n rí sílẹ̀ ẹwọ bá dídá nígbà bá dídá ń bẹ bá dídá bẹ́ẹ̀ bá dé inú nàìjíríà bẹ́ẹ̀ bá ìjọba wà lóko yìí àwọn ará oko wọ́n ń wá láti oko wọ́n wá ń tajà ní àwọn jẹ́ omi tuntun wọ́n kókò mẹ́ wọ́n wá ń wá àwọn lọ́ńdà ló jẹ́ o ìjọba nífẹ̀ẹ́ àmọ́ pé ìfẹ́lẹ̀ nínú àwọn àfà ó ní àyíká kí máa bí kàdá òun kún jẹ̀míìlà dára ní ojú dá jẹ̀míìlà. Kún jẹ̀míìlà dára ní ojú dá jẹ̀míìlà. Àbáà ní ìwọ́tọ̀ ń pariwo, àríwá rẹ̀ ń pariwo ni, ìwọ́tọ̀ ń pariwo, àbáà ní gbogbo ọtọ̀ ń pariwo, ah! Nàìjíríà ti wọ́n lálàá sí àbẹ́ta ń pariwo. Ẹ́ èyí ti wá bàjẹ́ máa bí kàdá wàláì ìjọpọ̀ òṣèré ní nàìjíríà o ìjọpọ̀ òṣèré ní ọ̀rọ̀ ìjọpọ̀ òṣèré ní nàìjíríà tí nàìjíríà tó dáa wọ́n bá ti lè rí ìdó ìlú ọjà fún jẹ́ ní ilẹ̀ àtàrí ojú ìdájẹ̀ ní ìlà Ìwọ ibi tí wọ́n ti ń ṣe ti ẹ dámbẹ̀. Àbáyí náà dáa. Àbáyí náà dáa. Títẹ́ bá ti dá tí ó tútù mọ́. Láà ní ojú ìdá jẹ̀ ní ìlà. Ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tó da. Àwọn tí wọ́n ń tẹ́ pé kí lẹ́yìn tó ní yìí. Ìtàn skéèlì àwọn ọ̀gá ẹgbẹ́. Lítà nọ́ọ̀sì wọn nígbà tí a fi tí wọ́n fi ń ta karosíìnì ilé ibi kan ń bẹ táwọn àwọn ọlọ́rẹ̀ fún bẹ abá wọ́n ní wọ́n náà ti dẹ́kun ní lágbo méjìlá àwọn fọmọ fún sẹ́yìn wọ́n á fi káàkiri agbo mẹ́ta àti débẹ̀ màtẹ́rẹ̀ báyìí wọ́n ti délẹ̀ wọ́n ti dojú ní àwa òun tú òun tú ń tú kíní ń tó kíní rẹ̀ ṣe kalẹ̀ sílẹ̀ tó mọ́ ìyípa rẹ̀ ẹ̀ẹ́kọ́ tí ò tí ò ní máa tọ̀. Àwọn ní kíní òní náà sí, ó wá ní kíní lọ́kùnrin ọ̀yọ́ pé ó ní bí ọ̀nà mẹ́rin ni, iye tí ìjọba ní kọ́ máa tààrà tó bí fifty ni, àfi tí náírà ni. Sẹ́rí, àwọn tó fẹ́ tún ta, ó táwọn ọ̀rà, àwọn àlú nìkan lọ́rà ní ìdí náírà. Wọ́n wá onínú mẹ́fà méje, wọ́n wá fún àwọn àlọ́ tẹ̀sẹ̀ ilé lọ sàrò wípé ibi tí àwọn ibi tí àwọn ọ̀tàwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀tẹ̀ láyé tẹ̀ ilé kọ̀ọ̀kan kan èyí nílà níbi nira. ẹ̀rọ kan péjọba lélé yìí náà ṣé ṣé Buhari àti bíi ẹsẹ̀ ìṣúná tàbí ìṣúná tàbí ìṣe ni tẹ́tù àti ìṣàwọn lẹ́yìn ni. ìbéèrè kan ló ti sí bẹ́ẹ̀ ká máa sojú. àníbà Muhammad sallallahu alaihi wa sallam ní kàtàkà dájọ́ náà náà ń bà lú jẹ́ pé bàbá yà wọ́n náà ẹnìkan jalè bájú pa nàbí bí wọ́n bá ti jalè lọ́ba ti mú un pẹ̀lú ìjà lóòótọ́ wọ́n sì wọ́n tó gbé tó ti wọ́n ti pé ah, ọ̀rẹ́ kan jẹ́ orílẹ̀ yìí wọ́n jẹ́ ọ̀rẹ́ ní o kò sábò sí wọ́n bá mú ẹni yìí bàtà mú ọkọ̀ bá fún gbé ó gbé nǹkan yìí ní tó sì gbé ó fún gbé ọwọ́ rẹ̀ ọwọ́ àjọ mu ní ọlọ́nà báwọn àti máa ń ṣe kí àti wá gbọ́ àti wá gbọ́ ẹjẹ́ kọ́ dàrán jíyà ẹjẹ́ kọ́ dàrán jíyà tó dàrán bá dáràn nínú ẹbí mi àwa táwọn ìṣẹ́bí òní máa ń káwàlá àti pé ó ti jẹ́ fi ni o ní ó bá ṣẹ́bí tiwa náà àtẹ̀kọ́ bò ní àlẹ́ kan tó yà jọmọ wa àbẹ́ẹ̀ká nínú yìí bá ti ń bá ti ń nàìjíríà pọ̀ ìjọba wọn ni wọ́n fẹ́ ṣe kí ní tó ti sàwọn àwọn apariwo nàìjíríà kí wọ́n apariwo sí

lágbájá náà pátá àti lójú ti ẹnu wọn ò lẹ́lẹ́ gbogbo òní tó fi bá ti wà bẹ́ẹ̀ bá ti gbòkì ìhú ìlú òní tóró níbi bá bàjẹ́ sí ni wọn bá láwọn ọgbẹ́ ọwọ́ eléyìí o wọn ti àgbẹ̀ ọwọ́ rẹ̀ ọkà alágbẹ́rẹ́ sànàbí tó bá nàbí sọ̀rọ̀ sànàbí ó gbọ́ báwọn náà ti máa ń sọ bí àwọn ti bálábáyá sọ̀rọ̀ náà ẹ̀rọ bá má ga jù wọn bá ń sọ̀rọ̀ wọn fẹ́ wọn tẹ̀lé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tó pàmò ẹ̀sán fi lẹ́wọ̀n ni wọ́n ẹ̀wọ̀n gbọ́dọ̀ jẹ́ bí pé wọ́n fi correct tẹ́sí ẹni yẹn kó lọ correct àtìsí kó lọ kẹ́kọ̀ọ́ wa ló yẹ kó jẹ́ pé ó ti lọ gbọ́n bí àti ìyẹn lẹ́gbọ́n kan tó burú ní nàìjíríà kò sí ara sáàdì fún wa nípa kọ́nà bí àti níbi ìbá fẹ́ nínú sáà nípa lọ́pọ̀lọpàá wa ìrìn ọ̀pọ̀lọpàá wa àwọn òbí ọyọ́ nàìjíríà tó pé ọlọ́dún dáadáa lẹ́yìn bíi bí mọ́ dà yìí tí bá yẹ parí ìjà ni wàláì ní ìmọ̀ wàhálà kan tó ṣẹlẹ̀ yẹn kọ́ ni àwọn kan wọn láwọn ọmọ àbára ìyá rẹ̀ wọ́n fi àṣẹ ìwà àwọn olùwà ládùúgbò kan ni wọ́n ti fà ń bú àwọn àwọn nílùú ẹni màdúgbò wà ní ẹni kan ló wá sọ táwọn àgbọ̀ ládùúgbò yìí ẹni láti gbọ́ pé wọ́n bọ̀ wá jábá ń jọgbọ́n ní abalọ rìpọ́tù ní olùdíje sọ pé báyìí fẹ́ ṣẹlẹ̀ o ṣe pé àti ìṣẹ̀lẹ̀ sáfì kótó kó máa dìjà wọn ní bóòlù ẹ ti gbọ́ ọ̀rẹ́ ẹnìkan ló sọ́tà gbọ́ ọba nìkan pẹ̀lú wa wọn ní káṣọ ìwà nípa àwọn èèyàn rí ọlọ́pàá bí alákòóso sẹ́yìn àtẹnu ń dé ó sì bá wa bẹ̀rẹ̀ ọ̀tá èyí ti kọ́ gbùdé èmi lẹ́jọ́ lọ tọ́lọ́pàá èyí sọ̀rọ̀ káyọ̀ bá rẹ̀ bí ẹ̀rọ ọlọ́pàá rẹ̀ bí ẹ̀rọ bí lọ́gà jẹ́ tó bá ń yanjú ọ̀rọ̀ wọn ò lọ́ wọn ò tẹ́lẹ̀ wọn ọ̀kà tó yanjú ọ̀rọ̀ ẹ̀ tó tó bá mọ́ ẹgbẹ́ bá ẹgbẹ́ ọ̀sẹ̀ tó bá jáde rí àfún tó bá ti tọ́wọ́ fún wọ́n ti kọ̀rẹ́tì ẹ̀ wọ́n ti kọ̀rẹ́tì àwùjọ ni àtẹnumíjà bẹ sórí ẹ̀ ìdí máa ń jẹ́ kí lóò tóòlù àwọn tàbí bá nàbí sọ̀rọ̀ ọba rán ìsáàmù sáà nàbí ànábì ìfẹ́ràn sáà kókọ́ wà lọ́gbà sì wá lè wá ìsáàmù àníbi wa sọ̀rọ̀ kan jọ́nà àníbi ni ó ti díyà ní àbọ̀rọ̀ gbọ́wọ́ rẹ̀ ó ní tó bá tó pàtí mọ́ ọmọ òun ló bá jalè tó ti kọ̀ọ̀kan báyìí àníbi mo sọ̀rọ̀ bó láyé gbọ́wọ́ rẹ̀ ni bó ti yà níbi sàn yóò di owó ọmọ rẹ̀ nígbà tó ń lo jalè tọ́ adájọ́ lónìí nílùú táwa yìí tó bá tí ọmọ ilé rẹ̀ ló gbé ọmọ ilé wọn àbọ̀ ọmọ bíbí inú rẹ̀ kọ́nà báyìí tó ní pọ́lísì adájọ́ tó bá ní pọ́lísì adájọ́ tó bá ní pọ́lísì tó bá ní ọ̀ṣẹ́ ọ̀ṣì sílẹ̀ ni lẹ́nu sọ ọmọ eléyìí bú ọmọ àlè ìyá ọmọ bú ni ọmọ òkú olùṣàwákò ọmọ rẹ ọwọ́ adájọ́ ikú fún ọmọ tí ọ bí ní kókó ló rẹ o àjẹni wọ yìí bẹ́ẹ̀ bá rédíò tó fi rí rẹ yìí kó fi ìdílẹ̀ tó fi kókó bẹ́ẹ̀ bá ti di normal king nàìjíríà yìí. ló ń jẹ́ pé gbogbo ní wá dájájọ́ àwọn àbá wọn ní kọ́nà kò gbọ́ ọmọ bẹ̀rù adájọ́ mọ̀ kó mọ̀ sí nǹkan ẹ́ adájọ́ sí ìyàwó yà lọ dá ẹ̀bùn kan wọ́n ká adájọ́ mọ́ gbà ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀rọ jẹ́ nínú táwọn èèyàn máa wọ́n fi ń tó máa fi wọ́n fi ń dàlú irú ẹ̀bùn ni nígbà tó fẹ́ sí ìyàwó tí wọ́n gbé màlúù bí ogun máa ó sì gbé láìsí tìrìgà kan wá ẹlẹ́kùn dé gbogbo tí ó bá láti fẹ́ tẹ̀lé náà láti ní ara lọ́jọ́ sílẹ̀ ó sàfẹ́ fi sọ́lẹ̀ náà ni irú àwọn báwọn ní kírímìnà ni wọ́n kírímìnà ni wọ́n ń jọ́tẹ́ jọ́ wọ́n bá gbọ́dọ̀ lọ́bẹ̀jọ́ bá dọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀dù wa wí ah, mọ̀lú tẹ́lá kan bó láti láti pẹ̀lú ọkùnrin yìí àwọn kan ti fi náà ni o wọ́n ti ní kálájọ́ pọ̀ sí tẹ́lẹ̀ yìí wọ́n ọ̀nà táwọn náà ti ń gbàlú jẹ́nu ní nàìjíríà wà yìí bó ti wà lórí bẹ́ẹ̀ ní bá àlá rí bẹ́ẹ̀ náà ní kò yé mi o béèyàn bá gbé ọmọ kan tó ní ìyá náà rí tó gbá díẹ̀ adìẹ wọn ló gbé ó ti lọ wọn bá díẹ̀ káàtì àwọn ló gbé adìẹ náà jáde adìẹ wọn ní sọ́ọ̀sán ní yọ ọ̀yàn dání ọwọ́ akálọ́ ó lò fún ẹgbẹ́ yẹn ó ló gbé adìẹ ẹ̀ mọ́tá yá sọ́sẹ́ adájọ́ ní pé kálọ̀ pa tọ̀ kẹsẹ́ nàìjíríà ṣe nàìjíríà ẹni bá jẹ́ gọ́ọ̀mù gómìnà òun ìbẹ̀rẹ̀ tó ní wọ́n ní kó sáìn náà gómìnà sáìn ọmọ yẹn wá lu bóyá bíi forty years lọ́nu ó lò bíi forty years lọ́wọ́n ó lè jáde ilé nípa ayé òfin yẹn lẹ́yìn ìlú ẹ̀ sílẹ̀ yìí ó lè jáde ilé ní ìlú láti láti ṣe láti tún láwọn àpẹ adìẹ àní tó ṣe dá tó gbá bí ẹ ṣé ẹgbẹ́ tó tọ́wọ́ lábí ẹnu tẹlọpàá tọ wọ́n lẹ́nu kan kó àwọn ọlọ́pàá jẹ ní nàìjíríà yìí àwọn olóṣèlú nàìjíríà kí nínú àmì kéèyàn kó ọlọ́pàá jẹ ọlọ́pàá tó ní sọ yìí tẹ́tẹ́ tó yóò gbẹ̀gbẹ́ pé àwọn tó ń sọ wa káwá kó wọn jẹ tẹ́tẹ́ kó tọ́ pé ẹni tó ń sọ ọjọ́ ọkùnrin nígbà tó kọ̀ ọkùnrin nígbà wọn lórí tó lọ́sẹ̀ sí kóró ní òkòtò wọn ló pẹ́sàn ọlọ́pàá ó kó jẹ owó lálá ni ó bá náà yọ lọ́sẹ̀ wọn ní o nígbà tó wá dé kóòtù wọ́n kọ́ máa ń kókó wò wọn sọ èyí ló ṣe nínú kó sẹ́wọ̀n ọdún báyìí èyí tẹ́sí ní kókó wá báyìí ló wọ̀ mí tẹ́ni ẹ̀ka kan tó ní àbí kó lọ mú iye báyìí wá iye tẹ́ni kó lọ mú wá kò ní kò ní kò kò ní kò kó fún ìdí rẹ ní fún kò ní kò kó fún ìdí rẹ ní fún wọ́n sì gbé kalẹ̀ wọ́n sì ní wọn lọ bó ti di àdánù ọlọ́gbò tí ẹkùn gbàmá so ọ̀nà tí àwọn adájọ́ ti ń gbúwà yìí táwọn fi ń gbàlú ìjẹnu kò sí dájọ́ òdodo bó ti wá wà káàkiri káàkiri ẹbá ti tẹ̀sí síta ẹ mọ̀ sọ lẹ́nu owó epo ní ẹnjẹ kan yọ ọkọ máa yọ ẹ̀fọ́ pamọ́ tí wọ́n ti ẹ̀dá gbọ́dá fẹ́ sí ti wọ́n bá dà lọ sí ti náà báwọn ẹni ẹ̀ ti rí jẹ́ ìlànà ọlọ́pàá sí ti ní òṣèlú

Ẹ̀fọ́n jọ ọmọ àwọn ọ̀gá tó ìsinmi ẹ̀rọ tó sínú jẹ́nẹ́tọ̀ bá wọ́n sọ fún wa ní. Ṣé gbọ́wọ́ ẹ̀rọ ní àtẹ́sà tó fún ní ogun nígbà fọ́nbà jọmọ ní ó parí ní àsán. Ìdíkà fọ́nmù ní pé àwọn afẹ́ náà lọ, ọba kó, ọba já onígbìyànjú wa, wọ́n ní kàtàkì. Ṣé ká kìí lò kẹ́kẹ́ nìkan bí ìláyé jù ẹ sáàkì lórí tó sàn èyí tó kọ́kọ́ lò láyé jọ ilé ìwé tó gbé òun ẹsẹ̀ tẹ́ gbọmọ kalẹ̀ ní ẹ̀ nílọ́dẹ́ ẹ̀sẹ̀ bá ti ọmọ yìí owó ẹran bímọ ọ̀tọ̀ owó táàkì ọmọ ọ̀tọ̀ akúsan anẹ́bìsì ní asán anẹ́bìsì ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́ ẹ̀sán bẹ́ẹ̀ bá ti ń ṣe ẹ̀ṣẹ̀ báwọn bá ti ń tí ẹ̀ káwọn ó ṣe ẹmọ́tò rẹ̀ dà lúrú ẹ̀wù anẹ́bìsì ní ẹ̀sán àbá ti jáde kí kọ́kọ́ ọlọ́wọ́ padà yẹn bí ọba ti jáde kí yámá nítorí lè níbi jẹ́ pé àti adájọ́ tó adájọ́ tó dá adájọ́ tó ń bá wí ẹ̀yìn adájọ́ tó dájọ́ pẹ̀lú tọ́lọ̀ fi máa ní o wọ́n tẹ́sìrì láà Gbẹ́gbẹ́ dájọ́ ni ẹnu lọ. Gbẹ́gbẹ́ fún pọ̀ wá forí lọ́dọ̀ lọ́ọ̀ba. Nǹkan ẹ̀sẹ̀ fọ́ọ̀mù náà lọ dáhùn. إن الله كان غفورا Ọlọ́run ọba ọba tí ìsí méjì ni o pẹ̀lú àforíjì tí ti bẹ́ẹ̀dá ó sì kẹyàn. Ọ̀pọ̀lọpọ̀ wá náà nígbàtọ́ lọ ń bá nẹ́bí kó ní kọ́ Àwọn ọkọ̀ àtẹ̀sẹ̀ kéékèèké àti ńláńlá ẹ̀jẹ̀ máa sọ àforíjì wọn máa sọ àforíjì ẹ̀jẹ̀ kan wọn lọ. Àníbà Mùhàmmad sọ̀tọ́lá onímọ̀sí ẹ̀kọ́ náà wà síbìlẹ̀ níbi ìgbìmọ̀. Asàfúlá wà síbìlẹ̀ Asàfúlá wà síbìlẹ̀. Níbi hadithi wọ́n ní gbogbo nǹkan ní ìṣèjọgọ́rùn lọ. Nígbà kan níbi wọn ṣe báà náà ẹ̀jẹ̀ káà náà máa ṣe ìjọjúmọ́ bẹ́ẹ̀. Àmọ́ wọn náà máa ti jà nábì lọ́wọ́. ṣe ní àhà ìyẹn ní ṣe ìgbà lọ tó ṣe ilé ẹ̀sìn sáré bí ń dákọ́ ni àwa dá tẹ́sí dàbí àwọn mẹ́ta sọ́lọ́ bá nábì ni àwọn mẹ́ta nípa náà sọ ni pé àwọn òfin lè fara wí ànábì náà fi lékún lẹ́sìn lórí ẹ̀sùn ànábì ẹ̀sìn ànábì tó gbé kalẹ̀ ní táàmù ìgbà náà lọ ọlọ́run kò dìbò wa wàlá tó já dè ánìyàn. يستأمرون Àwọn mìíràn wà nínú àwọn tó jẹ́ sí pé wọ́n kẹjọ́ wá tọ́jọ́ wa ẹ̀yìn jàmbá ni wọ́n láàdán tó ní àjàmbá lẹ́nu yìí tẹ́bá bá tẹ́bá bá lọ wọ́n rán so gbogbo sọ bó ti jẹ́ sọ bó ti jẹ́ ẹ má ṣe wàhálà lẹ́rọ àwọn nínú omi àwọn tó pé wọ́n mọ̀ mọ́ wọ́n sábẹ̀ tí kọ́lá wọn lẹ́nu wọ́n sì jàmbá fúnra wọn wọ́n dà lábẹ́ jàmbá fún gbogbo ẹni tí ó tẹ̀ láti ànẹ́bí tó ní òun òmìnira súnà nẹ́bì ọ̀rọ̀ sí jàbá fúnra rẹ̀ ní gbàfẹ́ bá ti jàbá fúnra rẹ̀ ní wàláì ó dàbí súnà nẹ́bì fẹ́ pé ìtumọ̀ tẹ́ ń fún lọ́dọ̀ yín kádébé sí lọ́dọ̀ ọlọ́run lẹ́nu ẹ̀ ń sì jàbá fúnra yín ni ìtumọ̀ sí lọ́dọ̀ yín man fa'ala hu bí ẹ bá ṣe é gbàládá ẹ̀ ládá náà lọ́wọ́ kójọ láyé óṣè yìí wọ́n fún ládá óṣè yìí wọ́n fún ládá óṣè yìí wọ́n fún ládá. èyí tó wọ́n ń ṣe ẹni wọ́n bá jà ó bẹ́ kàtẹ́kọ̀ọ́ sí lẹ́nu ọkàn yín èyí náà lẹ́nu bá ṣe ìgbà ládá ẹni tí ò ṣe ẹni tó ní bẹ̀sẹ̀ níṣẹ́ yìí fún definition rẹ̀ nu. mo o ìwé àwọn ولا نجالس عن الذين يختارون إن الله لا يحب إن الله لا يحب من كان عوانا Ọlọ́run nífẹ̀ẹ́ ló ti bẹ́ẹ̀, èyí jẹ́ àbá alábòsí ọlọ́run yẹsàfúnà nínú nurse ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàjẹ́ wọ́n ń láàtọ́lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ìbàjẹ́ bí ẹ bá ń fẹ́ àbí ti jàmbá wọ́n máa ń láàtọ́lọ ni ẹwọ sí lọ́dún tí wá lónìí ìdí àbúta àwọn àmọ́ àwọn wọ́n pàyà àwọn èèyàn wọ́n háìdì wọ́n háìdì aburú wọn wọ́n ah, tí pamọ́ fáwọn èèyàn ẹ̀ tẹ́lá ìyẹn rí gbé yọ burúkú ẹ̀ tó wá pẹ̀lẹ́jọ́ fún yí ẹ̀ wá ti jẹ́ ọlọ́run tani ọ̀pádé ọ̀dá tani ọmọ tani ọ̀pádé ọ̀dá ní tẹ́lẹ̀ ìfọ̀nfà ń ṣe lábẹ́ ìwọ̀n tó lọ́rùn tó àfihàn wọn bọ́ọ̀lù yóò sì máa tún lọ́kọ̀ kan nù ìṣẹ́ ọjọ́ náà fà káàdé ni tí wọ́n gbàgbé bí àyíká yìí ṣe tí ẹmọ bá náà fà ni but wọ́n ti kọ́ fà ní ìrìnà Ìjíjẹ́ ọlọ́run, alẹ́ káàkiri jẹ̀ náà àwọn èèyàn lè àwọn èèyàn onílẹ̀-èdè wá sí àwọn èèyàn wọn onílẹ̀-èdè wá sí àmọ́lọ̀ ọ̀nà tó lè fi wọ́n tó lè dẹ̀ apáyọ̀ lọ àwọn apáyọ̀ ti sáì lórí tí ó wọ́n ti sáì o bùkọ́tọ̀ bá wọn ń gbá wọn ọ̀rọ̀ tó máa ń sọ lọ́sọ̀ pẹ̀lú àwọn fáwọn wọn ni wọ́n ti mọ̀ àmọ́ ìgbà tí wọ́n gbá wọn nìkan àákòrí wọn lú wọ́n fẹ́ káwọn ó pọ̀ fún mọ́sàn àwọn nìkan lọ́fi mọ́sàn ìgbà tí ìdíkà sanwó yé mi ó ní kò sí kò sí àfẹ́jọ́lá bí kan tí ò ní gbé ojú ọjọ́ náà bá lè fẹ́ mọ́ wọ́n bá jẹ́ pé lọ́wọ́ yorùbá tó bá lè ọjọ́ náà bá yóò gbé ẹ̀jẹ̀ àgbákò ni mo ṣe ẹnì kẹ́nà fún wa èmi àti ọmọ ẹlẹ́jọ́ àjọ ní ọ̀rọ̀ àjọ papọ̀ àjọ papọ̀ ni wọ́n pé ìjà òun ti bàbá wọn bàbá àwọn oníbẹ̀ nínú tọ́ pé ẹ̀yìn jálàbí kò sí jálàbí tó wà lè jẹ́ náà ó ní àfẹnìkan ẹ̀rùn dáhùn ó ní gbogbo jálàbí tó bá láwọn ọmọ tí ń tọ́ pé ní tí wọ́n ń wá sí wá sí tí ń ṣe fáwọn èèyàn àtàwọn tí wọ́n pé wọ́n nìyí òun lọ́lọ́wọ́ yóò máa là ní ìwà àlùjànnà torí alhassanatu ìjẹ̀ṣẹ́gbìnà àtẹ̀yìhà ẹwọ ẹwọ ní títí wọ́n títí àwọn dáadáa tí wọ́n bá ṣe máa ń ba ìdájẹ́ ni jẹ́lá bí kú fún ìlẹ́ tẹ́bù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn mà wọn mà níṣẹ́ ìmọ̀ tó ń ṣe ìṣe ọ̀dá tó bá tẹ̀lé àtọ́lọ́ọ̀yìn àkókò dá ẹni ẹ̀ ń wí gbagba tẹ́ni kò sí ìsẹ́kí kò sí ìgbàdí túmọ̀ yẹsàkúnà nínú náà. yẹsàkúnà nínú náà àwọn èèyàn lẹ́gbẹ̀rù. Ilẹ̀ ìlọ lẹ́rù tí ìbò orílẹ̀-èdè ọmọ lẹ́rù tẹ́ lọ́wọ́ owó èlò ẹni ọdún ẹni tẹ́kọ́ tẹ́bá ti gbé àwọn èèyàn wọ́n fẹ́ ẹgbẹ́ tẹ́bá ti gbé ọlọ́ọ̀ ilé òkú náà ẹgbẹ́ tí tàbá ẹgbẹ́ títí ẹ máa gùn kẹ́lẹ́ kó ẹgbẹ́ ọjọ́ ìwé ilé òkú rẹ̀ títí rẹ̀ ń gbé lórí sí ẹ máa gbó pàtì yàn orí rẹ̀ fi ń gbó kí lẹ̀ ń gbé lórí sí tí ọlọ́run ọba ìjókòó orí ní àwọn abẹ́ ń bá àtúntẹ̀ ìgbé àrí yìí kò sí ní láti yé sí pátápátá rẹ̀ lẹ́wọ̀n bọ́tọ̀ ọlọ́pàá ara fẹ́ bíbí àti nínú ọlọ́pàá ń tó àti lọ́pàá alákọ̀ọ́kan ni o ló yá sọ lẹ́ẹ̀ka pé ọkọ̀ tí sì ní wọ kọ́ jẹ́ mùsùlùmí kọ́ tí ìdíkú mẹ́ pé ọ̀nà rẹ̀ o àwọn àwọn akọ́bẹ́ náà àbúrò àwọn ọ̀rọ̀ ìjẹ̀ ti túwọ́ yan afá yìí àmọ́ ìta ti bẹ̀ máa ẹ̀yìn bá sọ ti yín yíra bí ká lọ gbá àwọn mídíà létí máa náà bá sọ ti wọn àmọ́tá ti bẹ́ẹ̀ wá kọ́ nísìn kọ́ báyìí kọ́ nísìn wọ́n ti fi hàn pé àwọn làwọn bà ló jẹ́ wọ́n lè fẹ́ rí fún nígbà tí ẹ̀mọ́ lè gbé ọwọ́ tó pa ábúzá wọ́n gbà pé àwọn oníṣíjú làwọn bà lóò jẹ́ sílẹ̀ fún kọ̀ èyí ò tún wá pé àwọn tó bá jẹ́ àwọn àgbà afẹ́ oníṣíjú ní wọ́n kọ́ àgbẹ̀ ìṣúlẹ̀ lápò wọ́n tó wọ́n ní àyà wọ́n yóò tó mo fẹ́ ká dóòrí padà ọlọ́run fi fọ ọkùnrin tọ̀wọ́n ni wa tó wà tó kọ̀ wá dóòrí àdúgbò wọ́n ní fọ́dà nígbàtí orí abádọ́láwò wọn yóò máa yà sí fún máa dáràn. ọmọ ń gbàfọ́ra wọn ni wọ́n ní kọ́sí lápò ní o yóò lè wọ̀n rí o àwọn ìdájọ́ àwọn ìdájọ́ àmọ́dá àwọn ìdájọ́ ìdá owó kójọ rẹ̀ ńlá bóyá bá mọ bọ́lá lè kíámọ̀ fi kan láwọn tí ń tẹ̀lé ni wọ́n kí ni wá wà ìjọba ní wọ́n ti àwọn orí ogun ẹgbẹ́ lọ́wọ́ tó ń dánú àwọn èèyàn méjì pé èyí ìwọ̀n ìrọ̀lẹ́ tí ágbìlẹ̀ gbẹ́gbà ìlú ìmú àwọn fò lọ́nu ten thousand dollar owó dáńdótò lòun tọ́ fún ẹgbẹ́ dáńdótò ẹgbẹ́ dáńdótò ní lọ́ọ̀kọ́ dákọ̀ owó ìlẹ̀mú ìlú dáńdótò ní Nígbà dídì nínú. Tó lè ní ọgbọ́n tí ó wà bá mọ́sán ẹkùn kan nítorí lónìí o. Èmi lágbó ní, ìbí ẹ̀rí ọ̀nà wá. Èyí tó wọ́n hákà sí nínú. Ẹni sọ ọlọ́run, ẹ̀ka ẹ̀yìn tẹ́lẹ̀mọ́ láti dé mi ẹjá ń lò gẹ́gẹ́ bí ọkọ̀ tí ń fi wà lára rí ó lè tí mi ò bá fẹ́ rí ọ̀nà bí ọ̀dá túnmọ̀ pé sílẹ̀ lẹ́ẹ̀kọ́ wo ṣe ń lu ibi dáadáa dé yìí bọ́ọ̀ máa sì bínú bá ẹjá yóò fi yóò bá bá jọ ọ. Thank you àti ìbálẹ̀ sọ́sọ́ ní ìbálẹ̀ sọ lákọ̀ọ́kọ́ ni ẹ̀tún ìfọ́ yàrá ìjọba Nàìjíríà ń sìn fẹ́ẹ̀ là nítorí ẹ̀rọ ẹ̀sẹ̀ fún wàhálà ayé ìyàtọ̀ wàhálà ìfìyàmà ọ̀nà kan ni. Làwọn àbá àgbọ̀ pé ìgbẹ́ ẹ̀lẹ́bì lóòrùn ìtọ́lọ̀ ń sọ fún wọn pé ẹkọ́ sínú ọkọ̀ ojú lóòrùn lórí lónìí tẹ̀sí mẹ́tì lóòrùn tàbí pé wá súnmẹ́tì Muhammad sallallahu alaihi tí wọ́n wọ́n lẹ́yìn àsúnnàtì súnnà nígbà Muhammad tí a tẹ̀sínẹ́tì náà òun lálé ti jọ pé tẹ̀sínẹ́tì lóòrè ní orí omi orí omi àjọ́kùláwà ẹni tó lè rí àdìyà wà ìyẹn láyé súnnà nígbà Muhammad bá òun ló lè là láyé súnnà ní súnnà ìsúnnà wà ń bẹ̀ wàláì ìsúnnà lẹ́nu súnnà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ti súnnà tó lẹ́sẹ̀ tó sọ́lọ́ bọ̀dọ̀ ẹgbẹ́ wa ní ìlú ẹ̀ ó tún múra mẹ́ ìyẹn pé àní Muhammad sọ̀tẹ́lá òun lọ náà bá sàlẹ́sà pẹ̀lú pé kó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kó ní ṣẹ́sìnì bọ̀t níbi súnmọ̀ súnmọ̀ tí wọ́n ń ṣe yóò bí àtiwá gbọ́ káálé ní àlè sínú ọmọ fúnyà lóyún ẹyọ kan àtiwá gbọ́ káálé wá ká mọ́ orí àyíkẹ́lá àwọn ìlú wa kọjá ìṣẹ̀kan bá ọmọ gbénu yàrá òtì sí lébọ̀ protect rẹ̀ wọ́n ti lọ sí nìkan wọn lọ́mọ mójú gbogbo ẹ̀ wọ́n wá sí làákàyè pé kówó jẹ wọ́n sì làákàyè kówó jẹ àbí màkánà pé já kówó jẹ kí ni ó dájọ́ bù ọ́ pé a ti wá gbọ́ kí wọ́n máa kà pé kí ó tún ilé àyíká ni mo kówó jẹ ni ẹ sì jẹ́ sílẹ̀ sìn súnmọ́ nìyẹn súnmọ́ níbi ọgbọ́n tó gbé sí ìgbà àtàwọn òkòdè lọ lẹ́mọ́ ló dánwò báyìí kọ́kọ́ dánwò rí bó ṣe rí ni tí mo ló dáàbò bọ́ láyé yàrá kó níbi ẹ̀fẹ̀. ẹni tí mo fẹ́ máa fọ́ ọkọ̀ máa fọ́ ọkọ̀ ọ̀dùn láàrùn máa fọ́ ọkọ̀ ọ̀dùn lọ́rùn káàkiri nígbà bá ti ṣe sínú ànábì kò ní lè ṣe ìṣẹ̀yẹ mọ́. ní àwọn ọmọ ọ̀sẹ̀ ní àwọn onígbàgbà kò ní lè ṣe mọ́. ìṣọ́tí lẹ́nu sínú ọ̀nà òun yóò wá jẹ́ sábà bí dáadáa fún ọ tọ́pì láti iná ọlọ́run alẹ́ kìyàmà. nàìjíríà ò kàn án ọ̀nà kọ́ ọ̀nà kẹ́kẹ́ ní fi lànà ẹ̀tẹ̀lẹ́ nàbí àníbìnà fún sáré fẹ́ tẹ̀lé káwọn àwọn sáré fẹ́ tẹ̀lé káwọn níbi làwọn sáré owó káwọn níbi ní àdó àdúgbò ti pẹ̀tù gbogbo ẹni kọ́ra àbáfa tẹ́bá délé àwọn àbáfa ní ọjọ́ ìṣe bá lẹ́yìn ìṣúná bá yà láì ẹ̀ bá kókò ní bí ẹ̀ wàláì níbi ó sẹ̀wà kọ́mọ̀ ìṣẹ́lẹ̀ ẹ̀ẹ́dìmọ́sọ̀ ilé ìdíkà jẹ́bà yìí àfáà rẹ̀ nìyẹn iná rẹ̀rin gbogbo ẹ̀yẹ rẹ̀ kòkòlókò tí a rẹ̀ tẹ̀kọ́ ni láì mẹ́ta ń jẹ kòkò inú kílẹ̀ tẹ́wọ̀n lè kọ́ bẹ́bẹ̀ iná à ń kọ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́wọ̀n la kọ́ bẹ́ẹ̀ pé ẹgbẹ́ lọ́rẹ́ rí mú ti rọjá wà náà kẹ́sì tó tàbí Muhammad pé ìtàlẹ́yìn pé tí ẹ̀ pé mo wá tó débi pé èmi ajá ló kú. àbúrò tó wá ní kí ẹ̀rọ lórí ajá wá. gbogbo kí wọ́n yẹ ẹ̀yìn yọ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ló gbé bàárọ̀ abáàfẹ́ kú ní yìí. ẹni tó jẹ́ dókítà ló padà bí àlùsùn náà. bẹ́ẹ̀ tó lọ lọ́wọ́ náà nìyẹn tó bí àlùsùn náà. pé wọ́n máa ń bí àti ẹ̀bá ń lọ ẹmà tàrí ogun ẹmà wà kọ̀ọ̀kọ̀ náà wà ti jà bí àti ìjà tí ó gbé tó mọ́ra nù kí ló dé wọn lè gùnláyé ẹwà lè ṣe àwọn jẹ́ tó sọ́jáde òun sọ àwọn tó ń kúrọ́ máa jẹ́

àmọ́ òyìn fẹ́ ìrìnlẹ̀ àtàìdá ọlọ́niwà wúwa mẹ́ra hùn Ẹgbẹ́ àwọn ènìyàn, ẹ̀ ní ṣe ìgbómi jáde bá lójú àwọn àbáyìí, àmọ́ ẹ̀ ń sa burúkọ̀rọ̀, ẹ̀ ń sọ̀rọ̀ sí ò dá ní kẹ́lẹ́kẹ́lẹ́, lẹ́gbẹ́ ọlọ́run bá ti wà pẹ̀lú nígbà tó ń sa ọ̀rọ̀ yìí. Ẹgbẹ̀rún rí, mẹ́rin ní pẹ̀lú ní ọmọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀họ́ Àwọn àmì wọ́n ni ọlọ́ọ̀dá oúnjẹ́lọ́ọ̀dá ìsí, wàhún àmì àhún, ọlọ́ọ̀dá ń bẹ pẹ̀lú wọn, ìdákọ̀ ọmọ mẹ́ọ, olùwàhún àmì àhún. tó wò ti ti yìí, wàhún àmì àhún, قل وكان الله بما يعملون Gbogbo tí ó ń ṣe pátápátá gbogbo ẹ̀ ló máa yí ẹ̀ kárí ẹ̀. Ìmọ̀ ọlọ́ọ̀bá ni ó, ọlọ́ọ̀bá òsìmọ̀ wà ní ẹ̀. Àmọ́ ẹ̀mìrì ìmọ̀ rẹ̀ òbítòsí bá ti wáyà ní ìmọ̀ rẹ̀ ó náà jẹ́ nítawọn fi ní àyè ó mọ̀ pa rẹ̀ nítawọn fi lẹ́yìn náà ó mọ̀ pa rẹ̀ àwọn ará ẹjọ́ ló lè má yé bọ́rọ̀ àwa tá à ń bẹ láyé nísìnyí olùyọ àbọ̀rọ̀ èèyàn lè nílé iṣẹ́ àbí ilé iṣẹ́ yìí ó wá dé ẹ̀ẹ́dẹ̀ lẹ́yìn mọ́sálẹ̀ àlà àbẹ̀rẹ̀ ọlọ́mọba àmọ́ ká fi sálà káyà padà pé bóòdó ti àmẹ́ tó ti dìbò àná ìmọ̀ òdi òní ti gbé yé wa rọrùn bẹ́ẹ̀ iléeṣẹ́ rẹ gbogbo àwọn pọ́ọ̀tù wà ń bẹ̀ jẹ́ fún kan sí ibi fífì ni wọ́n ìkọ̀kan bẹ̀ láti dín nìyí mo wá sí bíbí ọ̀hún àti bẹ́ẹ̀ ọwọ́ amúfóònù lọ́wọ́ báyìí gbogbo tó bá wà ọmọ àwọn yàrá kọ̀ọ̀kan gbogbo tó máa ń ṣe máa wù wọ́n báyìí wọ́n sì wà lágbèjá iléeṣẹ́ bẹ́ẹ̀ yìí ọ̀rọ̀kùnrin yìí ó lè tó máa lè a máa wá kí ló lè fún un bẹ́ẹ̀ àwọn nǹkan tó ní àti ìyá àtọ ọmọ wọn kóra àwọn àgbà wọn kóra wọn lọ síbi tó ti ń ta abẹ́rẹ́ sọ wọ́n sáfẹ́ wọn ta láptọ̀pù ni. àwọn fámìlì tuntun àwọn fámìlì ní ìtọ́lá yìí ra àtọmọ àti ìyá àti bàbá. wọ́n ń tajà ìdá ìfọ̀ ọlọ́run ayé yìí àwọn bẹ́ẹ̀ ta wọ́n ti pílánì ẹnìkan wọn bá ti ń tajà wọ́n bá sọ̀rọ̀ bàbá gẹ́gẹ́ bí ìyá sí ni wọ́n á kọ́ láptọ̀pù wọ́n á fà yọ ẹni tó ní padà rí ìmọ̀ rẹ̀ nu lórí ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ tó yẹ bọ̀rọ̀ ẹni tí wọ́n mọ̀ àwọn ará jẹ́ ẹni tó mọ̀ wọ́n lọ lóòdù lọ́nu yàrá rẹ̀ lọ lóòdù MTN lọ́lódù ìdíníjẹ́ kan rí lọ́lódù ẹ̀kọ́rọ̀ ọba lóòdù ẹ̀tàn gbogbo apáta MTN wọn àtẹ́jú alẹ́ kan náà wọ́n ti lóòdù lọ́dù lóòdù wọn ní fi wọn ò fi ní sèkì dé ní sábà yìí ọkọ̀ àkọ́mọ̀sọ̀ lọ́wọ́ kọ́ jẹ́ black customer wọ́n sọ fún mi وكان الله بما يعملون محيطا àwọn ajé olè ní ìdára bọ̀rọ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ tèmi ní ọjọ́ ọlọ́run lè bọ́ pẹ́ náà bẹ́ẹ̀ tó sì nímọ̀ bí ẹgbẹ́ wọ́n ṣe òun ìlú ìgbẹ́ ìlú ọjọ́ ìjọ àmọ́ ìlú ìwọ̀n àṣẹ náà náà tó tó wá yọ wọ́n ìṣẹ́lẹ̀ pápá tá lọ́nà ló bí ẹ̀ṣẹ́ ní àtàkùn wàhálà ẹni fi ẹni fi yìí ẹni tó máa mẹ́rin nìkan láàrí tí ìbá tó bọ́ sí ẹ̀ yìí lẹ́kùn rárá bìkà díẹ̀ tó bá tó bọ́ sí ẹ̀ lẹ́kùn rí tó bá tó bọ́ sí ẹ̀ lẹ́kùn rí gbogbo ìbá ṣe ń gbòòrò lọ ẹnìkan nìyí eléyìí tó pọ̀ bí ò bá pọ̀ bí ò bá tó yọ lọ sí fẹ́dúrà ibi tó ga jùlọ dáadáa ọ̀rọ̀ ìgbòho ọ̀rọ̀ ọ̀fà tó bá gbó lọ bẹ̀ tó bá tẹ́ bá kankan lọ́pàá òkè ọ̀fà rẹ̀ ìwọ gbé eléyìí náà tó fún wa ní ṣíkímọ̀ tó ní wọ́n tó pè pátá ló wà o eléyìí náà pè ní àdínlẹ́kùn eh, àkìlíyà gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ìrìn ìjọ àlè bá sọ àdínlẹ́kùn ó fún tó wà lókè pátápátá ó bẹ̀rẹ̀ ní gbogbo nǹkan ó yẹ lábẹ́rẹ́ gbogbo lọ nísìnyí kó lọ lọ gun òfin lóògbé kan tún bàbá àti gbé fún o kì í ṣe ń bẹ ní ìtàwọn kìnìún àti sìn yìí àwọn òjọ́ bí fún kọ́ lọ fún pápátá kọ gbogbo lọ́yọ́ rí náà ní tẹ́kọ̀ọ́ ní tẹ́kọ̀ọ́ kù ọ̀rọ̀ gbogbo lọ́rin pápátá àtàwọn gbogbo rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rí alápá gbogbo lọ́rí torípọ̀ wà lókè pápátá eléyìí náà tó ń kọ́ jẹ́ àdínlẹ́tú àpìlíyà tó bá léyìn ń bẹ lókè pápátá ó fún ọkọ̀ gbogbo ọdún mọ́ta ṣe so ẹjí ká fi léyìn sọ́kàn tá bá fi sọ́kàn léjì asọ́fẹ́ wa ọlọ́run bẹ pẹ̀lú mi tó bá dá wà ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ òun náà ni òjé ká kéyì torí pé ọlọ́run bẹ pẹ̀lú wa látàrí òjá wọlé akẹ́sọ lẹ́nu ni ẹlẹ́rọ̀ kan ni tí ẹ pé ìtumọ̀ ayà yìí bó ṣe rí lẹ́nu lọ́gbáwá àwọn àwọn àwọn gbèsè rí àwọn abúlé àbí wọ́n ti rí pé ìdíyè gbèsè ànábì ṣe ọmọ kan sọmọ evidence wọn fi wọn fi túbọ̀ ànábì rọ́ǹgì nìyẹn àmọ́ ìwọ̀n lé lẹ́ẹ̀rí yẹn wá torí gbogbo lọ́gbáwá ni wọ́n mọ̀ pé tọ́mọ̀ bá sọ sí wíìrè ọlẹ́rọ̀ kan ni àbí ọgbọ́n ní àwọn àmọ́ àná

náà. Àjọ ilé wa lè gbọ́ nínú ìpàdé àgbà ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ìgbà àkọ́bá bí aláàbíkà tí ò sọ sọ́dọ̀ ìtọ́jọ́. Ìgbà àjọjọ́ ìjọba àgbẹ̀tẹ̀ ìjọba tí wọ́n náà wọ́n ń fẹ́ ìbàdàn bá iye ẹgbẹ́ ìyájáde ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọ̀dà nígbà tí wọ́n mú ọmọ kan ọlọ́dún pẹ̀lú mi ni wọ́n mú àwọn ọlọ́pàá mọ̀ wọ́n gbórí ìlú láìsí. Ìyẹn wọ́n ti máa dájọ́ pé kí ní káwọn jẹ́ lọ láàbù kálágbára wọn gbà lórí ilé ìyàn ni ilé ọ̀dọ́ tó yìnyàn ọlọ́run sànù àdébúgbọ́ wà ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ sẹ́tìlẹ̀ bá lọ bá rojọ́ gbogbo ọmọ ní pọ́ǹtì adájọ́ sì ní tó dá ó ní agbára láti dájọ́ sí tó wá wù gẹ́gẹ́ tí sí ó ní ọkàn wọ ìfimòwò ilé ìmòwò dájọ́ bẹ́ẹ̀ à ní gbogbo adájọ́ lórí àwọn àti sí ni o lẹ́gbẹ́ kí ní fi yìí àmì òyìn ọdún ilé yìí ó wà mú lágbọ́n ní ìgbà tó ń bọ́ pọ̀ ẹ̀bẹ́ ni òun ò lẹ́sẹ̀ tí ní ní tí wọ́n sọ ní bọ́sì tí wàá dìde tí wọ́n sẹ́yìn lórí òun ló tẹ́tẹ́ òun ló bọ̀wọ̀ tó bá dì náà àdúgbò òkùnkùn ò bá láyé ni torí ní ti wáyé ní kìí ẹ tó gbé wọn lé sí yìí wọn padà pé wọn lọ́wọ́ ọmọ tí wọn yíra mọ́ níbi wọn lọ́wọ́ ọ̀bọ ni tí wọ́n ti wá sí ìwọ̀n ọ̀bẹ onígbàfọ́ ọ̀bẹ náà nígbà náà ọlọ́run sàmúwadé àtàdájọ́ àti lọ́yà kan bẹ̀rẹ̀ ọlọ́run kí ló àánú lọ́yà ni mo ń sinmi láyé wàláì kẹ́lẹ́ ní kí mo ti kí a ti kárí pé wàláì ó tọ́nba ẹ̀rọ rẹ̀ ń pé alábàá rẹ̀ kó ṣòdodo fún ọ ṣòdodo ilé ọlọ́pàá ó lòun abájẹ́rù dáadáa mo ti padà bí alábára mi o. a ò sọ kọ́lá rẹ́kọ̀dù rẹ̀ yìí ló ń gbà mí mọ́. Ọ̀dá ẹjá fi ẹjá ẹjọ́ òyìnbó ṣe ń mú mú fún ọdún ọlọ́run sàrànwó wa, Subhanaka Allahumma wa bihamdika.